ní ìlànà lẹ́bí Ibrahim èyí tó dúó déédé kò gbà kẹjẹ́kẹ̀ ní ẹlẹ́bọ̀ rí ń já sísẹ́bì tó dúó déédé ẹ̀sìn tó dúó déédé táà lè fi sí lọ́run tọ́lọ̀ ń yọ̀ ní fún wa àti kó ṣe déédé ìjọ́sìn lẹ́bí Ibrahim torí pé ìjọ́sìn lẹ́bí Ibrahim ẹ̀sìn lẹ́bí Ibrahim yẹn òun náà ní ìsànà Muhammad sallallahu alaihi wasallam ẹnu ìbá wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó dún kẹ́yìn tí ò ní pé àlẹ́ mímu tó tún wáyé lẹ́yìn rẹ̀ náà ọlọ́run tún wá pé àwọn òfin ẹ̀sìn kan fáná Muhammad tí ò sí nínú òfin ẹ̀sìn ànábì Ibrahim ayélujára. láyé mú ní wàá sọ wípé ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين nígbà tí ọlọ́run ṣàlàyé bí àníbẹ̀rẹ̀ nìtìrí tán ó wá ní lẹ́yìn náà ara ń tọ́ sí wà ní Muhammad pé kó o máa tẹ̀lé ìlànà ní Ibrahim àyíká kúrẹ̀ tó mọ́ kò ń gbẹ̀bọ̀ ni ó sì jẹ́ ẹlẹ́bọ̀ lógún bàbá rẹ̀ lórí àwọn ẹlẹ́bọ̀ lásìkò òtútù ẹ̀ kó tó yẹ bàbá rẹ̀ sẹ́bọ̀ ó sọ ìwọ ọlọ́run lára bàbá rẹ̀ ó sọ ìwọ ọlọ́run lára bàbá rẹ̀ ó sì sọ ìwọ bàbá rẹ̀ lára ọlọ́run hmm? ó sọ ìwọ ọlọ́run lára bàbá rẹ̀ yẹn tí ti fẹ́ràn bàbá rẹ̀ tó kò jẹ́ kí ó ti ń lọ kó máa àti bàbá rẹ̀ ó sọ ìwọ bàbá rẹ̀ lára ọlọ́run torí bí àtúntọ́nà ọba pa lórí òbí omùsẹ̀fóòdì ó kéré ní ẹ̀tọ́nà náà sàánú ẹ̀ sídà kẹ́lẹ́ ìtọ́nà ọba ní bẹ́ẹ̀ yóò yú ọ̀tọ́ náà sọ lára òbí àmọ́kò ní tòbí sọ lára ọlọ́run nínú sọ́ọ̀tù mọ́ríyá ìyá adàkì títí pé àbá rẹ̀ mo bàbá mi kí ló ní tó ń tí ò lè ní tí ò lè gbọ́rọ̀ ní tí ò lè láǹfààní ìwọ ọ̀rọ̀ àmì àkàtà ìmọ̀kẹ́tìdé wá lábẹ́ látọ̀dọ̀ ọlọ́run tí wo wò mà tẹ̀lé mi kí n yọ lẹ́sẹ̀ lójú ọ̀nà tó gbó déédé wo bàbá àmì àkàtà mò ń bẹ̀rù ilé ní bó bá ti nǹkan lagbara ìlẹ́yìn ọlọ́run kí ọlọ́run tó lágbára kó mọ̀ gbọ́ mú o ah! bàbá wáyé ìwọ Ibrahim àrọ́ ní níbi òòsà tí mò ń sìn wọn ẹ̀bọ̀ yìí mù ó fẹ́ yọ máa rè lẹ́yìn lẹ́nu tó bá ń jáwọ́ níbi inú àti tó ń ṣe káàkiri pé kìíní kan yìí làárù tí mọ́nà ẹ̀kọ́ máa ń lọ lóko kan wà kí òun ni mà ní ìyá tí ẹ̀ jìnà sí lásìkò iná ìfẹ́ rẹ̀ mímọ́ bàbá ẹ̀ bọ́lá nìgbọ́jà ẹ̀ bọ́lá nìjáde kò fún òun bá ìbọn òun gbé náà gẹ́lẹ́ lọ tó ìwọ ọmọ tó bí gbọ́lá gbé ní ti wa

dájú ní ànálẹ́ ti sanwó lánàá yẹn bẹ́ẹ̀ tó wọlé òdà báwo ṣe wọlé wọ́n mú wọlé nìyà wọ́n ìmọ̀ níbo gbogbo lọ à àwọn ibi bẹ́ẹ̀ dìbí nìyẹn a máa wáyé bẹ́ẹ̀ bàbá ìlú jẹ́ ògbóǹde tó jáde fáwọn tó jẹ́ olórí awọ wo dàná ìbúrẹ́lì náà kẹ́kọ̀ọ́ ẹbọ ọ̀run ní bá mo ṣe ní tó bá jẹ́wọ́ ọ̀ka yé ó fún wa ẹ̀kọ́ tó lọ́wọ́ ní kó fi bá wọn lò ó fi bá wọn lò kódà lórí ẹ̀kọ́ ó mọ̀ ọ́n jọlọ́ ìmọ̀nà fún wọn ni. wọ́n sọ ṣéṣe máa fi tún fún wọn lẹ́kọ̀ọ́ ọlọ́run parí gbogbo eléyìí dáadáa Ibrahim òun ló tẹ̀yí bàbá rẹ̀ ní òsì láyé inú kòrún sí wà tí bàbá kẹfì kú kò sì jọ ọmọ ọdún mẹ́fà lọ nígbà tí ìyá rẹ̀ kú ṣùgbọ́n àwọn òbí sàpàtẹ́ kù fún un bàbá bàbá rẹ̀ ń bẹ láyé ẹ̀gbọ́n àbábòrò bàbá rẹ̀ kó tọ́ ní tó ń wà sọ́wọ́ láti kékeré òun náà bẹ láyé kò sí ẹsẹ̀ gbé lára wọn torí pé lánàá ní ìgbọ́ èèmù tọ́lọ̀ ní kó máa tẹ̀lé ní ọ̀ kò sí ẹsẹ̀ ní bó ti wù lẹ́wọ̀n náà náà eléyìí jẹ́ àdéhùn tí abárawa gbé lánàá tí a ṣe àlàyé ayẹ̀ ń fúnra wa ayẹ̀ a ṣe fúnra wa dáadáa kí àbí gbóyè ayẹ̀ tó wà وهدى كالذي بكت البارك وهدى للعالمين ọlọ́run wa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa tí ń jẹ́ kàádà ṣùgbọ́n nígbà míì nínú òfin ẹ̀sìn ọlọ́run ló ń gbé ọ̀rọ̀ ní wa nígbè wa mẹ̀tìfówèlì èyí tí wọ́n ń pè ní active voice ló dà wọlé ìbò pé àwọn kan wọ́n ṣe àwọn wàá rò pé èyí tí à ń ṣe ọlọ́run ní àwọn kan wọ́n ṣe yìí àbí tí a náà ní àwọn kan ni wọ́n ṣe lófin sófin ẹ̀sìn ni jẹ́ pé ọlọ́ọ̀bá náà lórí ìfáàsì bí bàtí ìfẹ́ ọ̀sán ọlọ́run ká ìfẹ́ ànábì tó rán sí wa so tàbá lọ rí ìwáyà nínú àwọn àlàbáyé tó ń wádọ̀ àìlú náà kámọ́ sí ìmọ̀ ìfẹ́ àìsèkú ìlẹ̀ ní ìfẹ́ yìí ó fi ní wádọ̀ à yíkọ owó rẹ̀ à ìtumọ̀ kan ló wá àkọ́kọ́ ọdún lórí ilẹ̀ láyé tí wọ́n gbé kalẹ̀ fún ìjọ́sìn fọlọ́run ọba للذي ببكة مباركا ومدلل العالمين òun ìlú tí ń bẹ ní bàtà lálẹ́ ìyẹn láàmù àkọ́kọ́ láàmù ìsọ́sàmù ọlọ́run búra ni dájúdájú ilé àkọ́kọ́ tí wọ́n gbé kalẹ̀ fún ọmọ ẹ̀jẹ̀ èèyàn lórí ilẹ̀ láti ìjọsìn kan lọ́rùn ní tí ò sí èméjì wípé ilé yẹn bàtà ló wà bàtà nínú àwọn orúkọ wọn kà ní má kárí ó kọ́ tó pọ̀ nǹkan mú rẹ̀ lọ́wọ́ bá dá kọ láyé yìí bàtà àwọn kan sọ pé wọ́n ń pè ní bàtà wọ́n látara bàtà bàtà tàbí àyíká tó torí pé ibi tó ní ìwọ̀dé wájú ọlọ́run gbogbo ẹni bá jẹ́ agbẹ́rùgbọ́n rí tí wọ́n jó ní sẹ́ẹ̀rí tó bá súnmáyè yẹn ọlọ́run fi ẹ̀yẹ yẹpẹrẹ wọn ni ẹ̀sìn wo ọba ìrọ́sìn jọ́sìn ní àná tó lù fẹ́ lọ wó káàbà kí ló padà sẹ́ni ó pa ara tó dé mọ́tà ni àwọn kan ní ní tó fa ní ẹ̀sìn wọn fi ń pe mọ́tà ní bàtà wọn ti máa pè ní albayt al-atiq albayt al ilé ọlọ́run ọba tí àlùbáríkà ti ń bẹ láyé ní ẹgbẹ́ yẹn bá débẹ̀ a máa sọ ọ̀yàn jọmọlúwàbí lẹ́yìn ìgbà tí ẹ̀ jọmọ ẹ̀ náà. ọlọ́wà máa ṣe ẹ̀yẹ bọ́ fún ẹ̀rú ọmọ iná kò lọ́rùn òun làwọn kan jẹ́ ní ní lọ́dọ̀ àwọn àti látara kò captivity ẹni tí ń bẹ lóko ẹrú káyọ̀ kò tó wà ká tàbí ilé tó ń bẹ níbẹ̀ láyé pẹ́ láyé tó tí ẹ bá ń jọ ọmọ náà tẹ́lẹ̀ ọlọ́run bọ̀ fún ọmọ ẹrú ọmọ náà kò lọ́rùn yìí ló jọmọlúwà yìí wọ́n ti e ba n jo omo tele olorun alibẹrù bo fun omo eru omo naa ko lorun yii lo jomoluwa yii won ti maa fi ní àlùbẹ́rù sọ̀rọ̀ bákan náà wọ́n fi ní àlùbẹ́rù tó làmì làkọ́dọ̀ kọ́dọ̀ kọ́dọ̀ ilu لا والتين والزيتون وطول ilu وهذا البلد الأمين ترى وجهك منه wọn náà fi rúkọ̀ lọ́kọ̀rọ̀ tòlúkò òun náà ni ó ẹ́kọ́tà òun ni orísun gbogbo ilẹ̀ lárúbáwá dèmí náà bẹ́ẹ̀ òde mọ́ta kò ráyè ṣe gbogbo lárúbáwá pátá in fact mọ́ta ti ní commercial center bó ṣe wà láti gbà yẹn náà orísun ìtajà gidi ni ó sì gbórí sùn yìí gbogbo àwọn ọkọ wọ̀nyí lára àwọn ọkọ mọ́ta ni. مباركا وهدى للعالمين مباركا وهدى للعالمين ọlọ́run ní ayé asẹ́yìn ayélujára asẹ́yìn ayélujára fún gbogbo ayé fún gbogbo ayé wọ́n la sẹ́yìn ayélujára وجاء ذلك الجد والنواع لقد أبو ذر الغفاري رضي الله عنه أبو ذر قلت يا رسول الله قل لي ومشي الله من يعمل بيت مفادرين أي مسجد وضع في الأرض أول مثلا من المثلا في أقل قلوا لي لله تنقضوا في فلانك mọ́sálásí òun mọ́sálásí àkọ́kọ́ lórí ilẹ̀ láyé ànábì adam ti délé ayé àwọn èèyàn náà ń sọ lọ́wọ́ náà ni ṣùgbọ́n wọn ò ní àyè kan ní pàtó tí wọ́n ń pé títẹ́ tó ṣèjọ́ rẹ̀ ó ní mo fi ànábì mẹ́rin lẹ́yìn ànábì ní alìlẹ́kùn ní ìfarọ̀ ilé ọlọ́run ọba àbọ̀wọ̀ tí ń bẹ ní gbòòrò mọ́kà mo tún ní lẹ́yìn náà ìjà tó ní mọ́sálásí ní ìbẹ́ẹ̀ tọ́lọ́ náà tún gbé kalẹ̀ lẹ́yìn mọ́kà anabi níbẹ̀ ni alimọ́tìdì ni wọ́n á kọ́ ilé ọlọ́run bá ní ìjọ lópin ìlú ṣùgbọ́n ara ń lẹ̀ ní asọ̀rọ̀ wọn lẹ́yìn lẹ́yìn láti ìlẹ̀ lọ́mọdé ọ̀rọ̀ لإلى من المسجد الحرام إلى المسجد الأقصى وفي الأقصى في الشام شام في ẹ̀ẹ́dì lásán wà òun náà lò pé ìlànà yẹn gbogbo rẹ̀ àti láwọn ọba ṣe láyé kọ́ máa ti dé Jerusalem kò síbò ní ìmọ̀ òun ni mọ́ṣáláṣí àlejò Suleiman àlejò sẹ́lẹ̀ òun ni mọ́ṣáláṣí tí àlejò ti kí òun gbogbo àwọn àlejò ọlọ́run nígbà òkú mọ́ta tó ṣe ní àjò alẹ́ ìrìnàjò tó ṣe lálẹ́ náà tó ṣe lé sọ́nà nígbà òkú mọ́ta náà jìbìrì ní òkú mọ́ta ó mú lọ filafin alakpa mọ́ṣáláṣí yẹn náà ni. kóòtù ni wọ́n ti lè fi wọ́n ní kẹ́mbẹ̀ náà fún wa láàárín ìgbà tí àwọn ọmọ ọ̀tàrà tó gbé mọ́ṣáláṣí tó dẹ́gbòrò mọ́ta kalẹ̀ àti ìgbà tí ó tún wá gbé sí ń bẹ ní òpin ìlú àlàáfíà kalẹ̀ bí ọdún mélòó ló tó síra wọn ó ní àrùbọ̀rẹ́ ìlú sálì ọmọ ọ̀tàrà fọ́tíbílà pé ogójì ọdún oníbẹ̀ láàrin oyè ìgbà tí a máa fara wọn ta alágbèmọ́sọ́lá pọ̀ kankan yìí. kúrúkú tún nà áyì lẹ́yìn tó wá ní mọ́sọ́lá tó wọlé tó wá ní tuntun ní ọlá tẹ̀lé wọn fọlọ́ tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ anábì ní ثم حيث الوقت الصلاة فصلي فكل مسجد ثم حيث الوقت الصلاة فصلي فكل مسجد lẹ́yìn náà gbogbo àyè tó bá ti bárùn títí kí òun lọ gbogbo àyè tó kún ní mọ́ṣáláṣí tò níbi àná Muhammad sallallahu alaihi wasallam nínú kó ti wí pé ọlọ́run sì ti pa ayá ọlá ní ilẹ̀ mọ́ṣáláṣí ẹ̀ fún gbòòrò mọ́ta ní gbòòrò màdínà ní òkú fún tàbí tó ti wí pé ìbáàdì àbọ̀ lábala ìrẹ́ra ẹni nílẹ̀ kò mọ̀ọ́mọ̀ ìtú ìmọ̀ṣáláṣí ti ẹ̀ àbí kó torí pé òfin ẹ̀sìn tí ìgbé bá tọ́lọ̀ ń kọ sí nínú òfin ẹ̀sìn wípé mọ́sálásí ti ń bẹ ń dòwó mọ́ka yẹn òun ní ọ̀rọ̀ bá jù lọ lẹ́yìn náà ètò ìbẹ̀ ní afọ́ lẹ́yìn náà ti jì ẹ́ bóyá nítí ó ṣẹlẹ̀ nìkan méjèèjì ni àdébì ìbẹnu sọ muslim ìbẹnu sọ ìbù al wọ́n fún ẹ̀lẹ́ àìlẹ́mú ayé yìí ayé ìmọ̀ràn ìmọ̀nà ẹ̀sìn dèníkà ń sọ yìí ọlọ́run pàtàkì ibẹ̀ náà lórí sùfẹ́sìn ni orísun ẹ̀sìn onímọ̀ká orísun oríire onímọ̀ká ẹ̀sìn ní ilé ìyàtọ̀ láyé kó kórìíra láyé àgbébájẹ́ kékeré ẹ̀dá tó lè lu a máa lò ní káwọn náà lọ bẹ́ẹ̀ ní náà fẹ́ lọ ìwọ́n ní ẹgbà bẹ́ẹ̀ owó tẹ́ ẹni mọ́ta yẹn tẹ̀lé àwọn àwọn náà láti lọ ògbó ayé yẹn àlú yẹn aláìsí ìlú yẹn gan ẹ gbà fúlàmù ẹ má fi láìsí ìlú yẹn gan ẹ gbà fúlàmù gan ó di yé báyìí tó olè máa jẹ́ Michael tó wá sí ẹ̀ lọ́gbà pátọ́ọ̀tù ìka yìí àti ní oṣooṣòro ọ̀gbọ̀n láti tó mọ́ bẹ́ẹ̀ tán jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ti ti wá bẹ́ẹ̀ ló ti dà àdúgbò fọlọ́ ìpè àní àyè lọ́sùn kan tí kò gbogbo mùsùlùmí sínú gbogbo àgbáyé lẹ́ẹ̀kan lọ́dún kò sí fún kò sínú ẹ̀sìn mi ìwà ní ẹ̀sìn mi kò sínú ẹ̀sìn kò sínú kìtẹ́ẹ̀mì kò sínú jùdíẹ́sì kò sí lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn tójú lùsùlámù nìkan náà ẹlẹ́nu wà ní Jerusalem nǹkan tó máa ń lọ Jéru níjọ́ wọn lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí lọ Jéru ẹ̀rù ẹ̀rù ẹ̀rù ẹ̀rù báyọ̀ bá fi yọ́ ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ti lẹ́yìn ìta ọ̀rọ̀ ilé gbogbo tí ìjọsìn ẹ̀nà jerusalem dẹ́gbẹ̀ tó ti jogún ọdún lọ bàbá yìí ti sọ̀rọ̀ nígbà náà nígbà yìí ni a ṣe bí rí àwọn mùsùlùmí náà lọ hajj ẹ̀yìn náà mọ̀ lọ jerusalem bàbá yìí náà kà kò sínú ẹ̀sìn àwọn òwò wọn ni ṣe bí federal government máa allocate ó máa allocate allocation fún títí nìyẹn pé káwọn náà níta ló mọ̀ gba èmi ń tẹ́ torí rẹ̀ lọ mú un ẹ̀sùn láwọn náà dá pọ̀ láti dúpẹ́ fọ́nà wọn náà dúpẹ́ ẹ bàbá hmm? bẹ̀rẹ̀ ọjọ́ kẹjọ lóṣooṣù ìjà ọjọ́ kẹjọ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá hmm?

tí gbogbo ẹni bá gbọ́ náà bá gbóṣù máa pàdé lọ́dọ̀ ọdún tọ́lọ̀ ọ̀hún ṣe fún àlẹ́ ìmúta kò sí rẹ̀ tọ́lọ̀ fún àlẹ́ ìmúta àlẹ́ nìkan bá ṣe fún torí ní hajj ti gbilẹ̀ àmọ́ náà ni wọn tó bá láǹfààní àti lọ tó ti lọ dé wọn bá jù rẹ jẹ ìbádà tó ń ẹ̀dọ́lọ̀ bá ló débẹ̀ tó rọ́lọ́ bá sùn bẹ́ àà orí lálánà ni o náà ayé ọwọ́ ní ayé àlùbáríkà ni fi ààyà tún bá ìbí náà tún mọ̀kọ́ ọmọ ìlọ́ọ̀dún ومن دخله كان آمنا ولله على الناس حج البيت لمن قطع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين فيه آية إن بين آية أيوه كعبة إن بين ميو آية إن بين ميو آية سورة para àwọn kan náà bá ń sọ wípé tí a gà yìí tó lọ fi ń ṣàlàyé títóbi mọ́kà ṣé kàábà nìkan ni ọlá yẹn ń bẹ fún ni àbí mọ́kà lójijì tójú mọ́kà tẹ́sì ni bàtí ní Kwara state Ọ̀ṣun state Lagos state àwọn ìpínlẹ̀ tí bàtí ní yẹn Mọ̀dínà state lòun mọ́kà state lòun tọ́yù state lòun abuha state lòun mọ́kà state ni. pé odidi mọ́tà lọ́nà òun ìfẹ́ ìsinú ayé yìí ni àbí káàbá nìkan nìkan ni. ètò sẹ́kùn wọn jùlọ àwọn àfà òun ni wípé gbogbo mọ́tà ni o gbogbo mọ́tà lódìdí ni àmọ́ àlùbáríkà àdìtẹ̀lé ẹ̀sán fún ìjọsìn àyè káàbá nìkan ló wà. kẹ́bí mọ́ṣáláṣí pọ̀ ní mọ́kà kàábà nìkan lọ́lọ́run bá ṣe ìbéèrè rẹ̀ àbájọ rẹ̀ fún wa wípé bó o bá ẹni kírun kan ń bẹ̀ ládàá tó gbà ń bẹ̀ yóò fi ṣe ìdè ládàá ẹgbẹ̀rún kan ìrún tó ojú láyè ní kò ní kódà tó tó láti ní ìsìn bẹ́ẹ̀ ní rí báyìí àwọn àgbègbè tó súnmọ́ pàápàá nìyẹn rí bá àyíká yẹn wọ́n bá dún mẹ́ta yẹn tó ń kírun kò ní ládáyẹ̀ so oore àti ìmọ̀nà àtàlùbáríkà ń bẹ ló mọ́kà lápapọ̀ ṣùgbọ́n àtìpèlé ládá ìtẹ̀sán tí ń bẹ fún ìrun kíkí àti ìtẹ́wọ́gbẹ́ fífọ́ lọ́wọ́n ba inú kàábà nìkan òun ló sọlù sí ìsíláyè rẹ̀ ẹgbẹ̀rún bá búrìlà kíkẹ́yìn tó bá kí ní kàábà ẹgbẹ̀rún lára ni wà fi gbà mọ́sára rẹ wa kan ń dòní wọ́n wá ní àsìkò bóòtù ọ̀nà aláàjì ẹ̀kọ́ ẹ̀já kírun àbárí mọ́sára aláàjì ẹ̀já kírun tó bá ní wo apá ọ̀rọ̀ tàwọn mọ̀ pẹ́pẹ́rẹ́ tó wọ́n rí mo lò ń mo pẹ́ ní

sòté ní láìgbé náà kò sòté kẹkẹ torí ń pé tí ọlọ́run bọ̀ ṣe é fọkàn báyìí lé lórí nínú ọjọ́ tí gbogbo ẹgbẹ́ ń fi náà jọ lóòtú bẹ́ẹ̀ ojú lọ bí ẹgbẹ̀rún ládá tí wọ́n sọ fún gbogbo ẹtí ń bẹnu mọ́kà níwà ìjẹ́nà tí wọ́n sọ fún ẹgbẹ́ tó kú <laughs> ọmọ mọ́kà níwà ìjẹ́nà tó bá gbogbo ọdún kan lọ́dún fẹ́ lọ́nu àbúrò ọmọ ẹtí bẹ́ẹ̀ nàìjíríà ló wọ ọmọ ìjẹ́nà so ní tó bá wà textual ní tó bá ti ní ẹ̀rí nínú làbí sẹ́sì tí ò bá ti lẹ́ẹ̀rí àbí sẹ́sì tó mọ́ wáyé bẹ́ẹ̀ kò sí ọlá sára mọ́kàkan ní lórí ìlú tó kù ṣùgbọ́n ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ ní ọlá ní gbogbo ìlú tó kù so ọlá tó wá ní gbogbo ìlú tó kù yẹn bẹ́ẹ̀ bá ti rí ẹ̀sán náà bá ti sí lára àbí yẹn náà ni ó mọ̀ bí dáadáa fún yẹn síwájú ọlọ́run kì í ṣe ìbátan ìlú yẹn ní ìjọmọ ìlú yẹn àbí ìmọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ kuiwa bana a fi ayatun bayyinat nínú ayé yìí Allah subhanahu wa ta'ala fẹ́rẹ̀ lẹ wa pé ilé yìí lé tó tóbi ni ayé ìjọsìn ni ayé máa rántí wọn bá ní albarika tó ò ní wà oríṣiríṣi oore òun ló nínú àwọn tó hàn dáadáa jù òun làwọn àyíkáàtì máa rántí àwọn ibùdó sí ànábì Ibrahim àdéhùnṣẹlẹ ibùdó sí ànábì Ibrahim àdéhùnṣẹlẹ. tí yá tí ń pé iṣẹ́ hajj ṣe gan ọlọ́fún fi tẹ́ ìrántí ànábì Ibrahim kù tó kò ní àkọ́kọ́ tọ́lọ̀ ọkọ̀ paláṣẹ ní sọ́tò hajj tí wọ́n lára yìí kò ti lọ rí àtẹ̀ntí ò sí lọ káàkiri lè máa rí rí iṣẹ́ hajj yẹn ọlọ́run mú ní súrà ní súrà mọ́ sọ́rọ́ pẹ̀lú hajj ló wá wá ní wà á dé ní ìnáàtì ìlú hajj ياتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق قل وأذن في الناس بالحج هو إبراهيم وأذن فيرون الأذان فيرون fìlà hajj fìlà káwọn yẹn wá sí ti hajj wọn ní àlè bọ̀ yìí mo ti wá náà wọn sáàrù kan wọn ní wọ́ọ́ lọ́wọ́ kí n tó tún mọ́ta mi ti máa pẹ̀lú pé hajj alàlẹ́ hajj hajj alàlẹ́ hajj hajj alàlẹ́ hajj ẹ wá sí hajj ó jìnà síbi táwọn èèyàn tún bẹ́ẹ̀ dùgbọ́ ń gbé mẹkáníkì ló wá ti wà lókun bí kan wá dúró yàn sínú àtàgọ̀ lọ́rùn ṣe lè ti débẹ̀ nígbà tó lè ti pọ̀ ń bẹ̀ lára rẹ̀ àbí òsì lè bẹ̀rẹ̀ àbí ilé àwọn àjẹmú mo <laughs> ṣe rí nìyẹn so ẹ̀yìn ìlú yẹn ní àyè yẹn ọlọ́run wá ń pa ìgbọ́rùn láti ṣe wàá sí ìlú hajj wàá ìlú hajj juo sáyè kan bẹ̀yẹ̀ ó yá máa pèrún ẹ wá ti jẹ́ hajj o wọ́n ní ọlọ́run kò tí ó gbọ́ tí mò ń sọ ń bí ọlọ́run wá ní ìnẹ́nà àlẹ́ ìwà àlẹ́ ìnẹ́nà ìsà títí ẹni tó pariwo rẹ̀ fáwọn èèyàn kó gbọ́ àwọn èèyàn tí yàtúkà jàlá àwọn yóò mọ̀ wá sọ tẹ́kì ti ṣe hajj yẹn lẹ́ni tí ó mọ̀ fẹsẹ̀ rìn rìjàlá kéèké ìjàlù tọkùnrin o àìrọ́júlọ̀ òjòlá ní ìjàlù ayé mùsáàkánì àwọn àdúgbò tó ń bẹ̀rẹ̀ táwọn èèyàn fẹsẹ̀ rìn lọ hajj yóò ti bẹ́ẹ̀ وعلى كل ضامر يأتين من كل فج عميق بقنا ضامر ناقة أو يطمع kẹ́tẹ́kẹ́tẹ́ wá láti ọ̀nà tó jíì tó máa ti hajj ọlọ́run ti ṣe ìpínlẹ̀ bọ́ australia ti jìnnà tó àwọn èèyàn ń ti ṣe hajj láti bẹ̀ tó ń wá sí mẹ́ta máa ti ṣe hajj báwa náà ti jìnnà síbẹ̀ tó àyíká yìí tí wọ́n bẹ̀ tó èyí àwa náà lọ bẹ̀ gbogbo ẹ̀tọ́ náà bá ti pàkọ́ lẹ̀ pé yóò dé bẹ̀ ẹ̀hẹ́n <laughs> ìyàwó ẹ̀ lóòjọ́ pé bá lè rẹ̀ jájọ lọ ní kò kán ẹ̀tọ́lọ̀ bá lè kọlá kan náà pé yóò débẹ̀ yóò débẹ̀ yóò ti ṣe hajj láti gbé ayé Ibrahim ní ó ti bẹ̀rẹ̀ ṣe hajj lẹ́yìn ìgbà tó tó lọ ààrí kanú àkọsílẹ̀ mà wípé mẹ́ǹtẹ́ ìmọ̀ ti ṣe hajj yẹn kódà ààrí àkọsílẹ̀ tó fi hàn wípé bóyá múyú bàbá rẹ̀ kópa níbi tí hajj yẹn pèlè tí gbogbo àwọn ànábì ìsáà gbogbo wọn bẹ́ẹ̀ láti orí wọn yẹn ọlọ́run padà pa orí pa ibi hajj rẹ̀ gbà tó wá bí àná Muhammad ọ̀sẹ́ndẹ́ tó ìjà ń òfin ẹ̀sìn àná Ibrahim lọ́lọ́run pé kí àná Muhammad lò ó padà wá rí báyìí ó wá rí fọ́ọ̀mù sí hajj náà padà. Gbogbo àná Ibrahim nípa ayéláyéláyé kò lè parẹ́ láíláí tó ń kó ń ṣe iṣẹ́ tó kọ̀ ìdí parẹ́. náà ní ládẹ́ sílá sílámù béèyàn bá gbé ní wáàsí báwọn ẹlẹ́bọ ní ìlú àwọn ọ̀ká sì máa ti dààmú yẹn sí ló kọ yóò fún ọ̀bẹ tó láyé. òdodo ọ̀rọ̀ ni o láti mú àfa àkọ́ àfa omi náà náà ọ̀rọ̀ tó bàlágà àbí fi sólùfẹ́kẹ́ fẹ́kẹ́ mọ́kànlá gbogbo ẹ̀ àmọ́kàtò bá gbé dáwà lọ́wọ́ fún gbogbo èyí tí a kàtàrà yìí tó kọ àwọn tí wọ́n nímọ̀ ta sọ lọ́jọ́ ìbá parẹ́ láyé láwọn àṣòsáṣìkò kan tábàgbò kan wọn mọ́ pàápàá jùlọ tí wọ́n kọjú àtàgbò kan wọn mọ́ apá òní dáwà ó kọjú ó mọ̀ ọ́n lọ ní láyé dáwà ní májú lọ torí bẹ́ẹ̀ tọ́nà ń sọ gọ́gẹ́ rẹ̀ nípìnlẹ̀ anáyíta ni anáyítarí ni bó ṣe jẹyà lórí àfihàn ìwà láwọn bàbá ọ̀tún sálùkì àmì ìgbé títà ń bá ti ń bẹ o kò kọ̀rọ̀ láti ní ẹ̀sìn ní sẹ́yìn kùdó kan kìí sọmọ ẹ̀sìn ní sẹ́yìn kùdó kan kìí fi ọmọ kìí fi ipò àti rẹ́ni tó bímọ ó ti pọ̀ tó wọ́n kú lójú ayé rẹ̀ lóòrùn tó kú gbogbo wọn tún sẹ́yìn ẹ́ ìjọba tó kú tẹ̀bá ìlọ pé ní èèyàn fi sẹ́kù ló kọ nípò yìí ìrìn ìfòkẹ̀ ní sọ̀rọ̀ ìláyéláyé ṣe lójú gbogbo àwọn tí wọ́n ń sàrákàdé ìdè fún tí wọ́n ń pé wọ́n fẹ́ wọnú ìlú ẹ wọn lórí fídíò ẹgbẹ̀gbẹ̀ nìkan wọ́n bá ti kú láyé ìwà ìdínágùn mọ́ ẹjọ́ mọ́ ojú rẹ̀ lọ́mọ́ mu gàrí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjọ́ mu gàrí ẹ̀pàjà ọjọ́ mu gàrí kìí ṣèpè torí pé ibi gàrí mu náà ti lò ó ti lọ ń jẹ chicken so tí wọ́n bá ti jẹ chicken yẹn tán <laughs> wọ́n padà bọ̀ ẹ̀ padà gbẹmọ wá kírun tẹ̀kọ́ ilé báyìí kírun papọ̀ torí wípé tálíkà nìyí ẹ̀yìn aṣọ tí yóò dé dágó kan aṣọ ẹ̀gẹ́ jí wọn ẹ̀bà àjọ kí á sáàmù dáadáa ní àwẹ̀ tó ló padà wá bí ìfúnmọ̀ gbọ́wà sí báyìí sáà fún kò ráyà gbọ́wà sí nìdí ṣáìnà ẹ̀nìkà ẹ̀nìkà máa ṣe fógámù ní lórí rédíò máa yín àwọn láti máa gbọ́rọ̀ yóò padà gbọ́ ní ìlú yóò so ilé ya bá lọ́mọ ọlọ́run lára ní sẹ́kù fún yẹn ó sì jẹ́ pé owó náà na àdúgbò náà ní àbáṣe náà nígbà máa ti sọ ọlọ́run yóò tẹ̀kù kágbọ́ yìí dáadáa bó jẹ́ ipò náà ní owó náà ní àṣẹ náà ní ọrọ̀ ní láti fi yẹn في آيات البينات مقام إبراهيم àwọn àpẹẹrẹ tó fojú hàn ní gbẹ̀yìnmù kàábà kódà nínú àwọn àpẹẹrẹ yẹn mọ̀kọ́mù ìbọ̀rọ̀dìn ó ní àyè dúdú sí àyè dúdú sí ànábì ìbọ̀rọ̀dìn. a ka sórí ismail alayisala wípé kàábà ló ń jí wípé nígbà tí a nílé bọ̀ọ̀lù ẹnu tó mú ìyàwó rẹ̀ hájàrò wá tẹ̀lé sí gbòòrò kàábà sí maka ó padà padà sí fìlà ọ̀sìn ìgbà tó wá dásìkò tí hájàrò àwọn ọbí lọ́wọ́ sórí kò sómi tí èèwẹ̀

ṣùgbọ́n tí mọ̀kọ́ ní Ibrahim ilé ìdájú bíbí àrẹ́lẹ̀ Ibrahim ìgbà tó ṣe sọ wá ilé ọlọ́run ọba tán àyè tó padà wá dúró sí ṣe náà sílà méjì tó ṣe láti mọ̀kọ́ ní Ibrahim àyè ní ẹ̀wọ̀ jìnà sí káàdà rárá bóyá kí mọ́ṣáláṣí ti rí kálórí sí lọ́dọ̀ wọn mẹ́rin ká ní ilé ní oṣù rìn ìṣúra àwọn tí mo sì lọ́dọ̀ wa ló sí ń àbí wọ́n wà lọ́dọ̀ wa ló sí mo sì mọ́ bí káàfin lùlù bóyá kàá nìyí mọ̀kọ́ ní Ibrahim tẹ́ẹ̀tì ní ìlú tẹ́mìnì bó ti di súnmọ́ nìyẹn àlejò náà tún dé ọlọ́run tó wá gbé òfin tẹ hajj fún ó tó ní aláyè tí ibrahim ti lọ́dún àyẹ̀ fẹ́ ó gbọ́dọ̀ wà lára tẹ́sí náà tẹ̀sí ìwé lára tẹ hajj ni àbí tẹ ọmọrọ ni tó wá fún fàábà kan ó wà sí ó wà sí mi ẹ̀yẹ́ tóbi kì í ṣe àyè kan tí wọ́n fi àmì

وَمَنْ دَخَلَهُ كَانَ آمنا وَمَنْ دَخَلَهُ كَانَ آمنا ẹni ká mú ọ ní ìgboro mọ́kà ó ti jẹ ìtọ́ka rẹ balẹ̀ bẹ́ẹ̀ ń bá ìtẹ́lẹ̀ bí àyà ń já tó ń kóyà tó bá wọlé ìwé ẹ ọkàn balẹ̀. orí ọlọ́run kò lè tán bẹ̀ láyéláyé nínú ìlú títí tí ó ti wọ̀ láyé nínú ìlú tí wọ́n ti magnet security tó owó ẹ̀yàn lọ́sàn lóru kidnappa ẹ̀yàn boko haram ẹ̀yàn kìíní kan wọ́n gbèmí apá nínú ìlú tí wọ́n ọ̀daràn ti fúyé jù mọ́kà àlùbáríkà ti bẹ̀rẹ̀ ló káàkiri gbogbo tẹ́sí tó kù oní ọlọ́run bá ní ó lè dáràn sí ní mọ́kà ó wà dáràn sí àgbẹ̀ nàìjíríà ò lè dáràn dáadáa ló fi náà gbéyàn a <laughs> ah, ìlú rere ìlú ọlọ́lá ìlú nàìjíríà bóòlù ọ̀dà rẹ̀ kú bẹ́ẹ̀ lọ ọba ju lówó ó tún yọba àdúgbà <laughs> kó o lè wọ ọ̀daràn léyìn wọn náà ọmọ yíbò méjì kan wọn ní lárúbáwá yẹn tó lọ gbowó ní báyìí wọn bá tágẹ̀ ẹ̀sẹ̀ ń wọlé wọn wọlé tẹ̀lé wọn sì gba ọmọ ilé wọn yẹn lọ́rùn wọn pa á wọn gba owó ìjọwọ́ ẹ̀ wọn lu ìyàwó ẹ̀ ní àdúgbò bó jẹ́ lóòótọ́ bò ń lágbára kí ló yẹ sí láàárín ọkùnrin méjì oṣù kẹfà two thousand and ten ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ìwọ́n ti dáadáa wọ́n wá sájáde pẹ̀lú pọtifólíò owó tí wọ́n jí gbé nọ́mbà họ afẹ́rẹ́fẹ́ síyàwó ó padà báyé ó jí ó bá mú tẹlifóònù ó pe àwọn security wọ́n dáhùn sọ yìí kò lè sí ìfáwọn ọmọ ọmọ ìgbà sọ kíákíá wọn rán níjọ́ ẹ̀ náà ni wọ́n mú wọn ìjọ kejì ní ìgbẹ́jọ́ wọn lọ sí kóòtù wọ́n sì dájọ́ fún ọlọ́jọ́ kejì yẹn náà kìí ṣe oúnjẹ tó padà wá ní <laughs> ẹ̀yìn àfáwọn ilé ìbò justice delay ẹ̀pà ń parí ẹ̀ justice denied justice delay bẹ́ẹ̀ bá ti ẹni tó bá wù tó ẹ̀kẹ́ ra ń kù nígbà tí wọ́n wọ̀rí àbàrà ra ń kù ẹja wò yìí àbàrà ra ń kù ẹja wò yìí ẹ̀ ló padà ra náà. <laughs> sílẹ̀ ìgbóni sọ náà bí ọmọ àjọyọ̀ ní ó ní Saudi Arabia is a wicked government a sì wicked Nàìjíríà Saudi Arabia wicked wọ́n fa ẹni ẹlẹ́ni wọ́n gbówó wọ́n sì mú ọjọ́ náà wọ́n sì tẹ ìdájọ́ ọjọ́ mi ìbíkan lọ áìsì wọn sì bẹ́ẹ̀sì tàbí gbogbo kẹ́ẹ̀dì ní ọdún báyà ní ìlú àwa ní kí kidnappers àwọn olè àwọn ọ̀daràn a máa ń celebrate wọn ni ẹgbẹ́ ilẹ̀ ayọ́ wa dá ayé òdá ṣùgbọ́n àtàn gbádùn ní bó bẹ́rù rẹ̀ títà fúdídí ogún ọdún ẹ̀yìn ó fọwọ́ kàn tó bá ti ní tòlẹ̀ tó ti fi ìdíwájú ẹ̀ tó ti gbó lẹ̀kùn rẹ̀ lẹ̀ ẹ̀yìn ó fún àbí òjijọ́ ìyàtọ̀ sára wa níjà apá rẹ̀ fún òjò náà ká máa búlù wọn láwọn ọmọ nígbà dúnbẹ̀ gbogbo ìbí ṣeré àṣírí àṣírí àlọ àràtọ́lọ́ fi sẹ́ ìfọ̀kànbalẹ̀ kù sínú ìlú yẹn nìyẹn ó lè pa àyàn gbé kó má pa ọ́ padà ó sì lè ṣe ìsìnlẹ̀ ó jẹ́ ní tí ò sí ìyàn tó sì lọ́kọ́ ó méjọ kò bọ́kọ̀ ọgọ́rùn ó jẹ́ fáńfáìn tó pé gbogbo ojú àpapọ̀ bókun tó bá fọwọ́ ra báyìí tí ń lé tó bá tó lóbìnrin òbìnrin ìrìnàjò mọ́mọ́ ọlọ́run ṣe nìká fún ọ̀rọ̀ ọ̀rọ̀ kò kó tó jẹ́ tó wù nípa ẹ̀ka náà mo bẹ́ẹ̀ gbé mo kò sọ wípé ìdìnnà ìrọ̀rùn tó bá dé tó bá dé wípé ẹnìkan ti jẹ́ obìnrin tó ti lálẹ́ tí wọ́n gbá mú tí wọ́n tí wọ́n ń dùn mọ́lẹ̀ láàyè tí wọ́n lẹ̀ lóko pa ah, ara ó sì ló kù jìnnà èyí tó fi mọ̀ tuntun ní káàkiri yóò bẹ̀rẹ̀ ọ̀hún fún òun lówó kóun fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì ni àwọn kò ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń bí

òfin ọlọ́run ọba ni wo ni wọ́n tẹ̀lé ìlànà ọlọ́run ọba ni wọ́n tẹ̀lé ló bẹ́ẹ̀ tí ó rí tùkù kalẹ̀ nínú òfin yẹn tọ́ka sí balẹ̀. ولله على الناس حج البيت من تطوع إليه سبيلا ọlọ́run ní kó tún wá ẹ̀kọ́ fún lórí gbogbo èèyàn ká máa ń ṣiṣẹ́ háìsì ní ilé yìí fún ọgbẹ́ tó láti débẹ̀. lẹ́bí ń sọ pé alhaji ọ̀pọ̀ ní ìlú lárúbáwá tó máa ní haji èròǹgbà ní jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ máa ní fẹ́ mọ́ bẹ̀ náà bá láǹfààní kan fún náà ti bá fi kú ó bá lára ọlọ́run ó bá lára ọlọ́run ẹni tó òde bẹ́ẹ̀ ni láyé tó sọ̀rọ̀ tó máa bá ti mú oníkàpá rẹ̀ ó di ọ̀ràn ìyà fún tó débẹ̀ àbá olówó yìí tẹ́lẹ̀ ní wọn ló fi owó yìí ní pàwọ́dúkà ní ilé ìṣòwò lára wa nà mílíọ̀nù mílíọ̀nù dọ́là fún ilé aláì ní ilé máa ló fi owó nù ẹ̀sìn ti ibẹ̀ ń kò lẹ́nu ẹni ẹ̀jẹ̀ ìlú wákàtí mẹ́ta tẹ̀lé owó gbà mo ní mo ṣe rí ní ìsìn ibẹ̀ ń lẹ́nu ẹni alákàárọ̀ bá lẹ́ ní ìlú ẹ̀jẹ̀ tí o ẹ̀rọ alẹ́ ìgbà lọ́dẹ ẹ̀ sì pé yìí wà kẹwàá ní wà ara ò ní bá ti fi rárá tó ti bàlágà ọlọ́run fún olówó lọ tó bá jó bí ní òun bùkátà gbogbo ní mahram kó rí àbíwọ́ rẹ̀ bóyá bàbá rẹ̀ ni ó sì lọ àbẹ́gbọ́n ọkùnrin ni ó lọ àmọ́ kó ti bàlágà ụlọ tó lòun lọ hajj islam òfin yọ̀ǹda rẹ̀ ẹlẹ́ òun nìkan àwọn akẹ́rin tẹ́ ń bí wá ní sórò lọ́rọ̀ lámọ́sán àwọn akẹ́rin tẹ́ ní ọkọ̀ ma ń fẹ́ lá nàìjíríà ìyàwó wà ní hajji máwò lè jìyà ẹ̀tì wà láàrọ̀ fàájì lára lórí kọ̀pọ̀dọ̀ ọkùnrin kí ó tó tẹ̀lé lọ inú òṣòwò ẹgbẹ́ náà jókòó ìpìlẹ̀ nìyẹn tí iṣẹ́ tó ń ṣe ò bá ti yọ owó ìwà àkọ́kọ́ ẹ̀tẹ́jọ lọ ọlọ́run tó ń sí ájì kó wọn wá sí mọ́tọ́lájú <laughs> tó wọ́n bá tó kíwà tọ́kọ rẹ lọ kíwà tàbúrò lọ́kùnrin tó ti dìbà lélé lọ kíwà tẹ̀gbọ́n lọ́kùnrin ti bá lélé lọ ìwà tàbúrò bàbá rẹ ìwà tẹ̀gbọ́n bàbá rẹ wọ́n lè kàn wá dá lọ wọ́n ti káàkiri ara ò ara kò bá ń bẹ́ẹ̀ lálòfin ẹlẹ́mi lè sọ pé ẹni tí àìsàn ọlọ́run nígbà ní ومن كفر فإن الله غني عن العالمين ẹni tó bá ti gba kèké rí tó tako pé hajj ti ṣe ọmọ ìkẹfọrọ ẹni bá tako tó lóun ní ṣe tó lóun bá gbọ́ tó lára ìṣòro wà fa iná lọ àwọn ní yóò ní sí náà ẹlẹmí Ọlọ́run bá rọrọ kó lára gbogbo ẹ̀dá iṣẹ́ hajj tá ń ṣe kọni Ọlọ́run máa jọ lọ́run àǹfààní tí wá ní ìbẹ̀rẹ̀ ìpínlẹ̀ hajj ṣíṣe ànábì Ibrahim alayhi salam kọ́kọ́ pa láti hajj ọlọ́run tí ń jọ́lọ́ ọlọ́run tó dárò ọlọ́run tí ń jọ́lọ́ tó tó fi ẹ̀mú àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn rẹ̀ tọ́nà òtólómi fún ọlọ́run tí fún wọn kó mọ́ wọ́n tó bẹ̀rẹ̀ fún hajj olùtajà wọ́n parí sí hajj kan lè rajà ànígbà tá àti hajj lọ́wọ́ lè kan lè rajà oríṣiríṣi àǹfààní tó jẹ mọ́ta hajj ló wá àǹfààní yẹn àǹfààní ti wáyé bẹ́ẹ̀ bá ti kọ́ fúnra lòun ara òun kò kan sáyẹn fún wọ́n gẹ́gẹ́ bí ìṣe wa àwọn tí a a máa fẹ́ mú àwọn ẹ̀kọ́ kan tuntun ìjáde náà bó lè fún pásítọ̀ ní lọ á gbà bẹ́ẹ̀ ní èyí. àyà ninety five yẹn kọ́lọ̀ ti ṣàlàyé ìtẹ̀lé ìlànà nábì ìbọ̀dé ẹ̀kọ́ tó wà lẹ́nu wípé àlàfẹ́ ìwà ìtẹ̀lé àti ìṣẹ́ àbùkọ́ ìtàhálà lẹ́nu ẹ̀kọ́ rẹ̀. ètò olóore fún gbogbo ọ̀rọ̀ láyé káà máa ń gbọ́ káà sì máa ń sọ òun náà ní ọlọ́run torí kọ́ ọ̀rọ̀ ọlọ́run báyìí náà lọ̀rọ̀ ọlọ́run òkúránù ńlọ́lájú olólórí ọlọ́run bá ti ń sọ̀rọ̀ eléyìí ká pé ìròrí àwọn kan nínú àwọn mùsùlùmí tí wọn ọlọ́run bá sọ̀rọ̀ kó torí tá bá ti gbà ọlọ́run bá ń sọ̀rọ̀ àti ọlọ́run bá ń sọ̀rọ̀ ní ara ọ̀rọ̀ tọ́lọ́run أن العمر الاتباعي في المسلمين إبراهيم عليه السلام هو الأمر نفسه باتباع خاتم الأنبياء عليه وعلى نبينا أفضل السلام. أشتناه مقرة ثقة لي لنا في جوتي أنا إبراهيم قلنا أن هو أحسن مقرة خاتم السلام تؤمن بها نبي الله. وفي هذا الله يجيب. فلا تقرأ له كاتل أنا إبراهيم نينو إلا أن لنا كاتل أنا محمد bọ́lá ti pàwọ́ àti kátẹ̀lá ní Muhammadu yẹn nínú ẹ̀ náà ni àti kátẹ̀lá ní Ibrahim so èyí ní tẹ̀lá ní Ibrahim kó mọ̀tẹ̀ ẹnu Muhammad èsì ní ní Muhammad kó mọ̀tẹ̀ lé ànábì Ibrahim. bákan náà àlẹ́ ìgbàlẹ̀ tọ̀pọ̀ ṣe wípé àwọn àjọ kan ọlọ́run tó máa jẹ́ mùsùlùmí àwọn àjọ nǹkan mẹ́jẹ mùsùlùmí ìlú kẹni kó máa jẹ́ mùsùlùmí ìlú kẹni ìgbọ̀rọ̀ jẹ́ mùsùlùmí ìlú fámìlì kẹni jẹ́ mùsùlùmí fámìlì ní ìlú ẹ̀sìn ní ìlọ́pọ̀ ọlọ́run ti kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ fi gbogbo ayé ó jẹ́ ẹlẹ́kùn ìsìlámù bẹ́ẹ̀ gbogbo ayé amíyàtà jẹun ọlọ́run fẹ́ ká jẹ́ mùsùlùmí gbogbo àwọn àti ọlọ́run they were all o sí ẹni tó fẹ́ sílẹ̀ ìwà fún ìsìlámù gbogbo wọn pátápátá ní ẹni nílẹ̀ ìpínlẹ̀ ìjọba tí wọ́n yá nílé ẹjọ́ náà ẹ̀yẹ púpọ̀ yìí o ìtàkùn ọgbà fún ẹ̀páyà olúwa alẹ́bí ọba tó ti fún òkúta yín wọ́n yẹ kí ìrìn àkọ́ tuntun tó sì dáhùn fún wá ní kẹmẹtìkẹtì ẹ máa sùn ní ẹ̀yin kan gbogbo ní ẹlẹ́mọ̀ gbọ̀gbọ̀pẹ̀ gbọ̀gbọ̀pẹ̀ kẹ máa bọ odò kẹ máa bọ sùn ẹ̀yin kan ẹni máa tẹ̀sí ní ìlà ọlọ́run tẹ́ gbogbo ènìyàn ó jẹ́ mùsùlùmí òfin ènìyàn bẹ́ẹ̀ ni bá wá tẹ́sà pé òun tẹ́sì ní ẹni tó النبي موسى المسلمين النبي ابراهيم المسلمين النبي داوود النبي ادم النبي نعم ما كان أقول كريم أقول لكم الجمهور وآياته أن العلة في تركة مكة المكرمة هي التشريع السماوي المنزل فيه لأنه هو البلد الواحد في عهد النبي صلى الله عليه وسلم ومن قبل ذلك هنالك شرعت عبادة الحج في هذا الخليل إبراهيم عليه السلام onígbé ìdí pàtàkì tí ọlọ́run bá fi solo tó yá lùbáríkà sí mọ́ta ìdí tó jẹ́ pàtàkì ibẹ̀ àṣírí ibẹ̀ ló ti pé òfin ẹ̀ nǹkan náà lọ́pọ̀ ń sọ̀kalẹ̀ mọ́ta ló sọ̀kalẹ̀ sí ibi tó òfin mú òfin ẹ̀sìn ọlọ́run bá múlẹ̀ jù mọ́ta ni Saudi gbogbo ilẹ̀ láwọ́wá tó wọ́n tẹ̀lé wọn láwọ́wá tó pàwọ̀ àbújá àti láwọ́wá kó tó wáyé nígbà tó wọn náà ṣe lé ìbáná mọ̀kánlẹ́ inú wọn ká ìyẹn náà bá ti tó òfin ẹ̀ ní hajj bá lórí ibrahim alisala kò sẹ́fù ní tilawsin tó ti wá sí mọ́kà ó ní kó gbéra láti wá sí mọ́kà wá kọ́ nígbà òkú ọjà tó padà padà sí mọ́kà yẹn so àgbáríkà mọ́kà tí ń bọ̀ tipẹ́tipẹ́ láyé kálẹ́bí tó délé ayé ló ti wà ìbò ti jẹ́ àgbáríkà yẹn olùfin ọlọ́run títúmọ̀ sí pé inú agboolé inú àwùjọ inú ìlú orílẹ̀-èdè tó fi ẹ̀tọ́ náà bá ti dúó ibẹ̀ ní àgbáríkà ti ń dúó gbogbo àwùjọ tó bá ti pé òfin ẹ̀sìn ọlọ́run bá wọn rárá láre ni wọ́n kókó ń kó tì ní fáàkì lórílẹ̀-èdè yìí àgbáríkà ó jìnà sí wa ni a kàn ń kàdúrà ni ẹ̀ wíńd bless wíńd bless ẹ̀ wíńd bless afálùbàdì afálùbàdì kà ṣùgbọ́n òfin ọlọ́run ọba àfẹ́tẹ̀ ni má ṣe ọba kàfẹ́ máa ṣe má ṣe ọlọ́run ọba kàfẹ́ yàn lójú àlùbáríkà wà ní ìgbàdì. àlẹ́kùsára ìbára ní àìsí kúkúrú ní rọ́bìnà àlẹ́mí lára àwọn ìfúnpá tó ń kó mọ́ àwọn àyà tìwọ̀nyí nìyí ìtakò ìjọsìn hajj ìwà ní sí ọba nígbà tó lọ́n sọ wípé wà ní kàfárọ́ fa iná mọ́ha wà ní yọ́n ọ̀nà àìlẹ́mì islam wa yìí orí mara àwọn tó ní ìkànnì òun ti hajj bẹ́yẹn bá gbogbo rẹ̀ gbọ́ tó ní ti hajj òun tako ó di kèfì rí lábẹ́ òfin ọ̀rọ̀ náà ní agbọ̀dọ̀ gbàgbọ́ ọlọ́run ṣe rọ̀ gbogbo àwọn káàkiri lọ àwọn tí wọ́n ti lọ ètò tẹ́tẹ̀yàn ṣe ọ̀rọ̀ tẹ́yàn sọ wà kéèyàn rù ìrìntẹ́yàn rìn títí hajj tó ń bàjẹ́ lára ẹ̀yàn احتياج العباد إلى رب العبادة احتياج العباد إلى رب العبادة ìbùkátà sí ẹrúsìn ọlọ́run ọba sọ́dọ̀ ọba tó dá ẹrúsìn àrígbọ́ nínú ọmọ àyà sí tolúkọ́lọ̀ sọ̀rọ̀ pé wà láyé kẹfàá fà iná ọmọ àgbàní yóò ńlá àìlànà ìjárí ẹ̀dá kan tó lòun rọrọ̀ kú lára ọlọ́run pé wọ́n ọlọ́run káà náà lọ kú òun nílànà òfin káwọ́jọ ti ẹkú mú lójú òṣèlú káwọ́run ti ẹkú ìjẹ fóònù ti jẹ mímí tó ń fún mi gan sí ìdí ẹ̀ ló mímí ti mi lọ́rọ̀ <laughs> afẹ́rẹ́ ẹ̀rù mímí ìdí ẹ̀rù láfẹ́rẹ́ ti mi lọ́rọ̀ fọ̀gánáṣà kó sọ fọ́lọ̀ fún wọn náà mo ti ààrẹ ìta ẹ̀fẹ́ sínú tí mo fi ń pọ́táyà arẹ́sà ìtò ogun mi ń kó èmi ò lọ́yẹ́ bẹ̀rẹ̀ tèmi tó lùdí sínú tí mo fi pọ́táyà <laughs> tó lè ní wọ̀n bọ́ gbogbo ẹ̀dá láyé àti àti gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ ká máa fi ìjẹ́ wa ìjẹ́ aláìmọ̀kànmọ̀kàn wa ìjẹ́ tálíkà wa ìdólóòtì wa gbogbo ìjí òdá lára wọn yẹn káfíńtà àkàrà síwájú ọlọ́run tó ọlọ́run mọ̀ sí làákàyè ọmọ sàgbára ọlẹ́mọ̀ọ́ni wà اللهم ارحم المسلمين عليه الله سبحانه وتعالى وجد في دين المسلم الخير لا اله الا الله سبحانك وبحمدك أشهر ان لا اله الا انت استغفرك واتوب اليك